إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba àtọ̀rọ̀ sọ́láàtù fún anábúwa muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú alkùránù karim alkahf aya 28 أعوذ بالله من الشيطان الرجيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجها ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه من ذكرنا واتبع وهو كان أمره اللهم الله سبحانه وتعالى صفوان أبو محمد صلى الله عليه وسلم قل واقدر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يا محمد صلى الله عليه وسلم قالوا إني شي سورو pẹ̀lú ẹ̀mí rẹ̀ darí ẹ̀mí rẹ̀ lọ síbi ìṣe sùúrù مع الذين يدعون ربهم بالغداة والعشي lọ́tọ́dọ̀ àwọn tó ṣe wípé wọ́n ké pí ọlọ́run ọba wọn bilghadati wal ashi ní àárọ̀ ni àti nírọ̀lẹ́ yuriduna wajha táwọn ojú rí ọlọ́run ọba wala ta'du aynaka anhum má jẹ́ kí ojú rẹ kó fojú kéré wọn kó kọjá turidu zinata alhayati dunya lẹ́ni tó ṣe wípé ó ń wá ìdòyìnbí ayé tó ń wá ẹ̀ṣọ́ ayé wala tutri man aghfalna qalbahu an dhikrina má tẹ̀lé àwọn tó ṣe pé àwọn ọlọ́run ọba a ti jẹ́ kí ọkàn wọn kó gbàgbé ìrántí wa wattaba awahu tọwọ́ tẹ̀lé ìfẹ́ nu wọn wa kana amruhu furuta nípa tẹ̀lé yìí ìgbésí ayé wọn di nǹkan òfò ó di nǹkan àdánù áyà yìí tá a bá wo dáadáa a rí ẹ̀kọ́ ńlá tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń pe ẹni tó fi lóore jù tó dẹ̀ fi dáa jù lọ́nà ọ̀nà ènìyàn tó ń pè sí òun náà anábíwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ ọba náà lóró ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam ipe wa innaka la'ala khulqin azim ọlọ́run dájúdájú rí anábí òun bẹ lórí ìwà tó tóbi oníwà dáadáa ni ẹ́ ṣùgbọ́n bó ní alẹ́ muhammad sallallahu alaihi wa sallam bolo ti rí àwọn ìwà dáadáa yìí látara ẹ̀kọ́ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ń kọ́ náà lànẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam ló ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ wa yìí tó ń jẹ́ pé lára àdúrà tí anẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam tí ọlọ́run ọba pa láṣẹ pé kó máa tọrọ ọlọ́ni wọ̀ rọ́pì bíbí ní ìlmà máa sọ wípé ọlọ́wọ́n bá mi ò lé mi kún ní mà torí pé àlékún ìmọ̀ yóò máa ṣe sábà bí àlékún páyọ̀ ọlọ́wọ́n ọba àbẹni kí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó bá fẹ́ jẹ́ kí ìmọ̀ yìí kó jẹ́ evidence against lókù ṣùgbọ́n bí wọ́n bá ṣe nímọ̀ ń kọ́ ọlọ́wọ́n sí bẹ́ẹ̀ yóò mọ̀ súnmọ́ ọlọ́wọ́n ọba sí bó bá ṣe nímọ̀ ń kọ́ ọlọ́wọ́n sí bẹ́ẹ̀ ni ìpáyọ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ yóò máa ga sí lọ́lọ́wọ́ bá fi pé innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tí ń páyọ̀ ọlọ́wọ́ bá nínú àwọn ẹrú rẹ̀ àwọn náà làwọn tí wọ́n nímọ̀ àwọn tí wọ́n mọ̀ tí wọ́n múlò ọlọ́wọ́ bá sọ fún ẹgbẹ̀rún Muhammad sallallahu alaihi wa sallam wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum ń képe ọlọ́wọ́ bá tó ṣe pé wọ́n ń àtẹ̀sùbíf bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe àtàhmid wọ́n dúpẹ́ fún ọlọ́wọ́n bá wọ́n ń fọ́ ọlọ́wọ́n bá subhana wa ta'ala mọ́ ọlọ́run ní ṣe sùúrù pẹ̀lú wọn. àwùjọ mùsùlùmí láyé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam a lè ló pín síbi ìpele mẹ́ta náà àwọn kan bẹ tó ṣe pé wọ́n ní lọ́wọ́ dáadáa àwọn èèyàn bíi abdulrahman bin awf usman bin affan wọ́n ní lọ́wọ́ tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala bùkún wọn ní àrídìkì àwọn kan ń bẹ tó ṣe pé wọ́n ń bẹ níwọ̀ntúnwọ̀nsì àwọn èèyàn bíi abubakar radiyallahu anhu umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kan ń bẹ tó ṣe pé tálíkà ni wọ́n àwọn èèyàn bíi bilal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ suhei nínú àwọn tó ṣe pé wọ́n jẹ́ tálíkà àwọn mùsùlùmí ló jẹ́ pé kò sí àwùjọ tá a máa bẹ àmọ́ ara wọn tó ní àwọn tó ṣe pé àwọn náà tún gbé pẹ́ẹ́lí àtàwọn tó ṣe pé ó jẹ́ tálíkà kò sí bí àwùjọ náà ṣe lè wà dìvẹ́lọ́pù tó ààyè eléyìí bẹ́ẹ̀ àwọn ọdún táwọn èèyàn ń wò lónìí pé àwọn náà wà dìvẹ́lọ́pù jù a máa rí àwọn ìpele tá a sọ yìí ń bẹ torí pé gbogbo ò lè rí bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ló pín àrízìkì láàrin wa bẹ́ẹ̀ nípa páwọn kan ó mọ ju àwọn kan lọ a lè gbìyànjú ipe kí àwọn èèyàn kan náà tún ní ṣùgbọ́n kò sí bá ṣe fẹ́ ṣe kò sáwùjọ tá a wọ̀ a ṣì máa rí àwọn ìpele yìí bẹ́ẹ̀ àyàfi tó bá ń bẹ ń gbèrò ń bọ ọlọ́wọ́n bá lókùn wípé kí àwùjọ fẹ́ dọ́gba látara pé kálukú náà rí tó tó àwọn nǹkan bẹ láyà nígbà Muhammad sallallahu alaihi wa sallam kí a mọ̀ sí ahlu sofa àwọn làwọn tó ṣe yí pé kò sí lọ́wọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn nínú mọ́ṣáláṣí náà máa ń sùn sí nítawọn èèyàn bá fún wọn náà ni wọ́n mánéjì kò ń ṣe wípé àìlè ṣiṣẹ́ kọ́ ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò ní kí wọ́n máa rí púpọ̀ náà jíjẹ múmu ó le fún àwọn míì àwọn kan wọ́n ń nínú àwọn tó ṣe kí wọ́n jẹ́ lárúbáwá tó fẹ́ gba islam àwọn abá anagba sallallahu alayhi wa gẹ́gẹ́ bí fàbílẹ̀ Waqqas radiyallahu anhu gẹ́gẹ́ bí ó ṣe gbà wá gẹ́gẹ́ bó ṣe bẹ̀rù Sahih Muslim fàbílẹ̀ Waqqas radiyallahu anhu ó láwọn kanú àwọn kèfèrí wá bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ní rẹ̀ Muhammad àwọn náà fẹ́ gba ìsìláàmù ṣùgbọ́n mọ́jẹ̀mú ni wípé àwọn tí wọ́n jẹ́ rí fúra àkùtàn bẹ pẹ̀lú ẹ̀yìn ó lé àwọn ìyẹn dànù lé àwọn eléyìí dànù wà yẹ kẹrì ìwúna àlè ìlà so that àwọn náà ti máa wo pé àjọ ń jókòó papọ̀ ni táwọn náà ti máa fílì pé àjọ wà pọ̀ tó fẹ́ máa gan pátí wa lé wọn dànù anabiwa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí sábà nàbẹ̀wọ̀ kọ́sọ̀ bó ṣe sọ ó ní àfinẹ́sì ṣe wò pé àwọn eléyìí àwọn èèyàn ni wọ́n. ṣé kò ní kí àwọn yìí excuse àwọn náà so that àwọn àjọ sọ̀rọ̀ anamsọ̀lá àtàm náà fẹ́ rorú ẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa sọ àyà kalẹ̀ ike wàlá tẹ́tùrù di lẹ́bí na yẹ̀dùrú na rọ̀báhùn bí gàdáàtì wà láàṣẹ yorídú na wàjà min wùtúrọ̀tù ànàám ìgbà ti ọlọ́run ní ìrẹ̀ ànábì máa ń lè dànù àwọn èèyàn tó ṣe pé wọ́n ṣèrántí ọlọ́run ọba láàárọ̀ ẹ̀ẹ́jọ kírun ni wọ́n tún máa ṣe àwọn tẹ̀sí àtúnrí nínú mọ́ṣáláṣí tó bá dọ̀kan náà ẹ̀ẹ́jọ kí náà ni alásàrè ẹ̀ẹ́jọ kí náà ni ẹjọ́ ń kí àwọn ìrun wákàtí márààrún ni wọ́n tún fi àkóólẹ̀ kan ń ṣèrántí ọlọ́run ọba náà nínú mọ́ṣáláṣí ọlọ́ni wọ̀lá tẹ́tùn lèlẹ́rí na ẹ̀dọ̀ ọ̀run náà rọ́bà wọn bí rádá àti wọ̀lá àṣì àwọn tó ń ké pe ọlọ́wọ́n ọba wọn láàárọ̀ ni àti lọ́sàn-án yorí dúnà wájà táwọn ojú ọlọ́wọ́n ọba má lé wọn kúrò lọ́dọ̀ rẹ̀ nítorí pé àwọn kan sọ̀jẹ́ tìyẹn fún ẹ pípé kó lé wọn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni ma alayka min hisabihim min shay' wa ma min hisabika alayhim shay iṣẹ́ àwọn ẹni wọ̀nyí ìwọ kọ́ ló ṣe ṣirò rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn bò ní gbéṣẹ́ wọn lé ẹ lórí iṣẹ́ tiẹ̀ náà lọ́wọ́ bò ní gbé lé wọn lórí ọlọ́ọ̀ba ni ó ṣe ṣirò ìkàlùkù yín èwo làbúrò lé wọn torí páwọn kan sọ fún ẹ pé kó lé wọn tó bá lé wọn àwọn lè gbà Islam torí pé kí táwọn alágbá bá ń rà wọn igbá wọn jókòó pẹ̀lú ẹ táwọn aráwọn èèyàn yẹpẹrẹ wọn yìí wọ́n fẹ́ máa fojú kéré àwọn yìí ẹni ìdẹ̀ làwọn lọ́dọ̀ àwọn alárúbáwá yòókù olórí ìjọ àwọn làwọn olórí ìdílé àwọn làwọn torí náà kò lé àwọn yìí kúrò nìkan yẹra ẹ lè máa padà ní ìdílé ta oṣù mọ́ òun ṣe pé bí táwa bá wà ọlọ́wọ́ba subhanahu wa ta'ala lórí pé àmẹ́sọ̀ ọlọ́dúnrà náà ń rò pé àbí kò ń ṣe nǹkan yìí ni ọlọ́wọ́ba sọ ayà kalẹ̀ pé bá ò gbọ́dọ̀ dán o ma alayka min hisabi min shay ìwọ kọ́ ló ṣe ṣirò wọn wa ma min hisabika alayhi min shay àwọn kọ́ ni wọ́n ṣe ṣirò ẹ fàtẹ̀tùrúdà tó bá lọ lé wọn fatakuna ìgbà mí ọlọ́wọ́ subhanahu wa ta'ala yóò máa bá anábíwá muhammad sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń bá a sọ yìí àwa tá a jọmọ lẹ́yìn rẹ̀ la nídìí ẹ̀jù ló yẹ ká kẹ́kọ̀ọ́ látàrẹ̀ òun náà ni pé a gbọ́dọ̀ wò pé àwùjọ wa àbáwà kan àwa tá àwọn kan làwọn tálíkà torí náà àlè máa mí ti àlè máa ṣe pọ̀ ìyẹpẹrẹ ara ẹni ní kájọ máa jòkó pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ tálíkà ní ara àwọn èèyàn tó ń ṣe lónìí ìsìláàmù àwọn èèyàn tó rí jẹ ọ̀tọ̀ ìsìláàmù àwọn èèyàn tí ò rí jẹ ọ̀tọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún anábíwá muhammad sallallahu alaihi bẹ́ẹ̀ bí kéèsì àwọn àgbààgbà kùrẹ́ṣì tó ṣe fún wọn wò fún àwọn afẹ́ àgbà ìsìláàmù táwọn bá gbọ́rọ̀ ẹ̀rọ àníṣọ́lá àtàlẹ̀ afọ́jú wa ń bọ̀ wá tó ti gba ìsìláàmù tẹ́lẹ̀ orí ya muhammad rẹ muhammad alimni mimma alamakallah lára àwọn nǹkan tuntun tọ́lọ́wọ́ ọba tó kó ẹ lẹ́nu ìgbà tílẹ̀ mọ́ yìí ikú èmi náà anamsọ ọlá kan fojú ro wípé á ah, eléyìí pàkúta sí ìtànsọ táwọn eléyìí bá ti gba ìsìláàmù yìí ẹ̀sìn ó lọ sókè gan ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá wí lórí tó yẹn ẹ̀kọ́ ní fáwa náà ká má wò pé àwọn kan ló lè ṣe nǹkan kan àwọn kan ni ò lè ṣe é eléyìí ló fà bọ́lú pẹ́pẹ́ anábọ́wá muhammad sallallahu alaihi wa sallam ó sọ nínú hadithi alimami nasa'i rahmatullahi ta'ala tí gbà wá ó ní inna allah yansuru hadhihi al-ummata bi da'ifiha ìjọ yìí ọlọ́run ọba ó ń fún ní sọ̀pọ́ọ̀tì bí dọ́rí fi hàn pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ́nu wọn dàbí sàwọn tí wọ́n lówó tó jẹ́ tábìkà nu wọn ni. bìdà àwọ̀ ti hi mu ọ̀sọ̀lá ti hi mu ìhlàfíìn látara àdúrà tó ń ṣe bákan náà látara àrùn tó ń kí wọ ìhlàfíìn àti sincerity tí ọ̀pọ̀lọpọ̀ wọn nìyí tó ló jẹ́ pé kò sẹ́yìn kẹta máa wò ó pé òun náà ní róò tó ń plé torí kó jẹ́ tálíkà ni rárá èyàn kan lè jólówó kí èyàn kan jẹ́ tálíkà kálukú ló ní róò tó ń plé tọ́lọ́ ọba subhanahu wa ta'ala recognize anabuwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gbẹ́ ṣe ń bẹ nínú sahih muslim àtàwọn tíra hadith mi náà anabi sallallahu alayhi wa sallam ni رب أشعث أخبار مدفوع بالأبواب ya mọ̀tò táwọn èèyàn bá rí ma lè dànù ní pé kúrò kúrò kúrò tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọkọ̀ fún ní nǹkan ẹ̀ ṣùgbọ́n wa akọ̀jú kéré ẹ̀ pé àkàlẹ̀ irú àwọn ilé yìí nàbí ni àmọ́yé irú àwọn èèyàn bẹ́ẹ̀ láti jẹ́ kí àwọn àwùjọ mùsùlùmí kán mọ̀ wípé ká mọ̀ fojú kéré ara wa mọ́ nítorí pé o ní kò fojú kéré àwọn tí ò ní gẹ́gẹ́ bí tánàbíwá muhammad sallallahu alaihi tó sọ ìpè innakum tunsaruna bidu'afaikum lára àwọn tó ṣe wípé ọlọ́wọ́n ọba ń wò mọ́ yín lára tó fi ń ṣàánú ẹ̀yìn jọ yìí òun náà làwọn tó jẹ́ tálíkà nu yín àwọn tí wọ́n nínú yín torí kíni àdúrà tí wọ́n ń ṣe bákan náà ẹ̀rùn tán kí àti ìkíláàsì tí wọ́n ní kọ́lọ́bọ̀ subhanahu wa ta'ala kò fún ẹnì kọ̀ọ̀kan wa ní ìkíláàsì kó ṣe wálé ní àdúrà ẹni tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala yóò máa gba àdúrà rẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan náà tẹ́bó ṣe ń bẹnu sahih muslim bákan náà sahih bukhari èèyàn kan rí kọjá lẹ́gbẹ̀ẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam tàbí kan wá ń bẹ pẹ̀lú ẹ̀ anábí ni máa ráyù ká fi hàdá arákùnrin tó lọ ìgbìlẹ̀ ìsọ̀npa rẹ̀ arákùnrin yẹn ní hàdá ashrafi an eléyìí lára àwọn èèyàn tán ní inú ìlú ni lára àwọn tán ní inú ìlú ni hariyun nkọ́tọ́ba ayunka tí eléyìí bá kọnu sọ́mọ èèyàn kó ń fẹ́ fi ọmọ èèyàn ni àá wọn fún yàwó torí pé lára àwọn èèyàn tí ó jẹ́ yìí inú ìlú ni wọ́n iṣẹ́ fa tó bá lòun ṣìpẹ̀ èèyàn ipò òun fẹ́ báyàn gba nǹkan lọ́dún èèyàn kan yín ṣọ̀fà irú eléyìí ló ń gba nǹkan tì lọ́wọ́ àwọn èèyàn wọ́n ní kò pẹ́ sígbà yẹn anẹ́sọ̀ ọlọ́ afẹ́mọ̀ àtàràkùnrin tó kọjá lẹ́gbẹ̀ẹ́ èèyàn kan anẹ́bí ní máa ráyè kàfí àdá kí ló fẹ́ sọ pé eléyìí onye eléyìí àdá min fuqara al-muslimin lára àwọn tálíkà mùsùlùmí eléyìí wà eléyìí hariyun إن خطب irú èèyàn báyìí tó bá lóun bọ́mi èèyàn kan sọ̀rọ̀ ní ẹni yẹn ò ní wù láti fi ọmọ fún un pé tálíkà eléyìí wọ́n ìṣọ́fà aláìṣọ́fà tí eléyìí bá lóun ń ṣìpẹ̀ èèyàn ta ni ó bá pẹ̀lú eléyìí bákan náà wọ́n ìkọ́lá aláìṣọ́fà eléyìí tí eléyìí bá ń sọ̀rọ̀ àwọn èèyàn ní lísìsì anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó máa ma ṣe tẹ́sì fún sáadé yìí anabiwa sọ fún pé sórí lẹ́yìn tó sọ̀rọ̀ ń pa rẹ̀ tó ní tó bá kọnu sí yàn wọn ní fọmọ fún tó bá lóun ṣìpẹ̀ yàn àwọn òbí ta ni wọ́ tó bá lóun sọ̀rọ̀ àwọn èèyàn wò pé wọn ń sọ̀rọ̀ anabi sallallahu alaihi wa sallam ní ààrà khairu min mi'in ardh misla ààrà. hada kẹrù mi mini ardu mitla hada eléyìí ni ó lóore ju kí ó pẹ́rú eléyìí ló kún orílẹ̀ lọ dàtí sọ wá ní pé ọkùnrin tó jẹ́ tálíkà yìí irú wọn ló ń bẹ lórí ilẹ̀ àbẹ́yẹn kan irú ẹ̀ ló ń bẹ lórí ilẹ̀ ó lóore ju kó ṣe wípé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún irú èèyàn báyìí ló ń bẹ lórí ilẹ̀ lọ anabi sallallahu alaihi wasallam ààbẹ̀ kẹrù mi mini ardu mitla hada kíru eléyìí máa bẹ lórí ilẹ̀ ó dáa ó lóore ju ọ̀gọ̀rọ̀ irú àwọn eléyìí lọ kí la fẹ́ lóde eléyìí òun náà ni wípé ká má fojú kéré àwọn èèyàn anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó tún sọ ní wọ́n ṣe mẹ́rin sahih muslim náà ó ní inna Allah awha ilayya an tawadu ó ní ọlọ́run ọba sọ fún mi wípé ẹ̀ra ilẹ̀ hatta la yabghi ahadun ala ahadin wàhálà yẹ fukara ahadun ala ahadun kéèyàn kan má kọjá àlà lórí èèyàn kan kéèyàn kan má ṣe fún àrí lórí èèyàn kan. àwọn ẹ̀kọ́ tí anábọ̀ muhammad sọlá sọlá tó ilá sọ́dọ̀ ọlọ́wọ́n ọba nílé tó fi kó àwọn sàhábà rẹ̀ wá nílá àlẹ́yìn tí àwọn náà ti jẹ́ ní ire tàbí bí ẹni tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó yọ́nú sí tí ọgọ̀rọ̀ àwọn èèyàn lónìí tàǹpẹ̀rẹ̀ wa ní mùsùlùmí tó ṣe wípé agbẹ́jù sílẹ̀ a fojú kéré yẹn kan nínú sọ́nù tìrìmìrì ó ní àwọn ọmọ ìyá méjì kan ìkànnù wọn ó ní chíńjì lọ́wọ́ ń ṣe bísínẹ́sì dáadáa ṣùgbọ́n ìkejì òun máa ń lọ sí ìjòkó àníbọ̀wá muhammadu allah lẹ́ni tó lọ ń tó ń kọ́ hadith anábíwá muhammad sallallahu alaihi wa sallam èyí tó ní kíńjì lọ́wọ́ tó ń ṣiṣẹ́ yìí wọ́n lọ bá anábíwá muhammad sallallahu alaihi wa sallam yẹ́ṣẹ́kì àkàwù tó kọ̀m̀plín pa ọmọ ìyá rẹ̀ ipe ọmọ ìyá yìí kò ṣiṣẹ́ yóò kàn wá sí jókòó yìí yóò ló ń wá kọ́mọ́ anábísọ́lá àtàwọn sọ fún wípé làálẹ̀kẹ̀ tó zọ́kọ̀ bẹ́ẹ̀ èyí tí owó tó ló ń ṣiṣẹ́ torí nǹkan torí kójọ ó ṣe é ṣe kó ṣe wípé ọlá rẹ̀ lọ́lọ́run ọba ń wò mẹ́ lára tó ló fi jẹ́ wípé a lè fojú kéré èèyàn kan ẹlòmíràn ó pọ̀ òun rí mílíọ̀nù kójọ àti yọ́nú ẹ̀ kó fi ṣàánú àwọn aláìní ṣètọ́nù mọ̀ fi sí lọ́kàn wípé mo ṣiṣẹ́ fún ni wáyé táwọn náà lè ṣiṣẹ́ wàláhì kò ń ṣe ọpọlọ títí ẹ náà tó wáyé pé kéèyàn ní phd ni àmọ́ ẹni tó ní phd tó ṣe pé ó ń ṣe bọ̀ ìsìn ẹni tí ò lè forí ìgbòkan orí ẹni ló máa employer ni ó máa san sálárì fún un náà máa ń pe phd mo ní lára àwọn pírọ́blẹ̀mù tó dẹ̀ bá wa lórí ni ábílì pé tá a bá ti kàwé agbọ́dọ̀ ríṣẹ́ ni iṣẹ́ wo láàárí kálukú náà ń wá ibi tí ó ti máa sign paper tí ó ti máa kọ̀wé àwọn àníkí ni àwọn èèyàn jáde wọn ríṣẹ́ torí pé kí ni ojú tá a fi ń wo iṣẹ́ ni kò rí bẹ́ẹ̀ tẹ́ ẹ máa wọn lóyìnbó gan-an ẹlòmí ó jáde graduate yóò ní masters lọ́wọ́ ó lè jẹ́ pé supermarket kan ni ó gbà tí ó ti máa bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ àwa lọ ní supermarket tó ti ń ṣiṣẹ́ ó jẹ́ tó ṣe pé bí òun ò ní ju secondary school certificate lọ lónìí bọ́lọ́wọ́ bá ṣe pín inú tó túmọ̀ sí pé kò ń ṣe ìwé tá a kà òun yóò fún wa níṣẹ́ tó wá ṣe pé ìwé tá a kà ni yóò fún wa níṣẹ́ nìkan tó bá jẹ́ professor àwọn olóyè kan máa ní owó jù láyé oní ọdún tó jẹ́ pé tá a bá wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní owó pẹ́tẹ̀ ilé iṣẹ́ ńláńlá mi ọ̀pọ̀lọpọ̀ wọn mí gan drop out lẹ́lòmí inú wọn bí ẹlòmí ti wọ́n wà ní level kan three hundred level ló wà ní yunifásitì yìí akẹ́wò tó waste ní kìíní yìí ọpọlọ tó ní yóò lè kọ́ ṣiṣẹ́ ni ó lè jẹ́ pé kìíní kọ̀ǹpútà kan ní ṣe yóò bá dẹ̀ tó ṣe pé àmọye àwọn nǹkan yóò mọ build ní táwọn kan wá rẹ̀ ti mọ wọ́ọ̀tì ẹ bá ti rí ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti gbé kókó àmọ́ ṣe fún wa ṣùgbọ́n wọ́n lè fún ní professorship wọ́n lè fún ní doctorate so tó túmọ̀ sí wípé òun ṣe bá a ṣe lóye sí bá a ṣe kàwé sí òun láàfin láàfin níṣẹ́ láàfin lówó láyé so àpọ̀rọ̀ wá torí pa ní àwọn tí ò ní nìyí ká máa fojú kéré wọn. èèyàn kan sọ fún mi ó lò wọ mọ́tò kan ẹni tó ń wa mọ́tò yẹn ó dàbí ẹni pé wá ṣe nǹkan kan tí lára àwọn passengers wa ń sọ̀rọ̀ sí inú wa bí bó ṣe kó àwọn dọ́kúmẹ́ǹtì kan jáde inú kí inú wa wò ni ṣé o rò bóyá mi ìkàwé ni mo ní masters ni ṣùgbọ́n gbà táà ríṣẹ́ òun làwọn gbé ká máa ṣe léyìí. ẹni tó àtàkì ẹ̀ òun fọ́ dìgírì nìkan lòun yìí ní tiẹ̀ tó wò pé bí òun ti jẹ́ nǹkan àbọ̀ ti achieve ẹni tó àtàkì ní masters ṣùgbọ́n bí ẹni tó ń wọ́n subhanahu wa tó ní owó mọ̀ fi jẹun ti ẹnu ìgbà kan application lọ Dangote pépà wa gbé ipe lára àwọn tó apply pé kó wa. àwọn ọkọ̀ dangote ẹni tó jẹ́ doctorate degree holder ó ń bẹ́ẹ̀ kó wá ń yà àwọn èèyàn lẹ́nu kò yẹ kó yà wá lẹ́nu ẹlòmíì ń bẹ́nu àwọn tó lówó tó ṣe yí pé primary school náà kò jáde tó túmọ̀ sí pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala àmọ́ sí àrísìkí bó bá ṣe wù àkọ́kọ́ nù ẹ̀kejì ni pé ìwọ tó wá ní n'a wo pé ọpọlọ ẹ ló fi ṣe ọpọlọ ẹ ló fi kójọ ó ṣeé ṣe kó ṣe pé àwọn èèyàn kan lọ́wọ́ subhanahu wa ta'ala ń wò mẹ́ lára tọ́lọ̀ bá fi fún ẹ ìjọ tó bá ti wo pé àwọn náà dájú ojú tí ọlọ́wọ́ wa yóò rẹ̀ kó mọ wálẹ̀ sọ fún arákùnrin bàtó fẹ́ ẹni yóò ṣiṣẹ́ ànímọ̀ ìmọ̀ràn òun fẹ́ wá mọ̀ òun fẹ́ wá mọ̀ ànímsọ̀ lábúrú pé làálẹ̀kẹ́ túrùsẹ̀kù bí èyí tí wọ́n rí kójọ tó ń jẹ́ lójú ẹni ó ṣe é ṣe kó ṣe pé ọlá rẹ̀ lọ́lọ́run ọba ń wò tó fi fún ẹni tó ń fún ẹ tó ló jẹ́ pé káyẹ̀rà wá lẹ̀ ká mọ́ fojú kéré àwọn èèyàn ilé nǹkan tó pàtàkì púpọ̀ ni ọlọ́ọ̀bá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni waqfir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashi àwọn tí wọ́n ríṣẹ́ tí wọ́n ní lọ́wọ́ tó ṣe pé nù mọ́ṣáláṣí ni wọ́n ń sùn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni má lè mọ́ wọn kan fún ẹ kó wá fojú kéré wọn kó máa yẹ̀yẹ́ wọn ọlọ́wọ́ bá ní orí ìdúnà wájú ha ojú ilé ọlọ́wọ́ bá náà ń wá o ẹlòmíì ó léwo pé torí pọ́n òríṣẹ́ ni ìtọ́lọ́wọ́ bá ló wò fẹ́ o ní o máa lọ ṣe pé ah bó ṣe ká mọ́ lọ fọ́ báǹkì bó ṣe ká mọ́ lọ jalè ní ká mọ́ pa àwọn èèyàn lẹ́kún tó bá gbà láàkún ṣùgbọ́n alimiskin kò mọ̀ wípé nítorí bá gbà láà fún ìtọ́nà bó bá ló ń wo orí kojọ láyé yóò rí kojọ àmọ́ yẹn lomiì látara wákúwá ó borí yẹn ṣògùn owó kò sí tí ò jẹ láti jẹ nítorí kó ń wówó yóò kàn máa kó gbogbo ẹ̀jẹ̀ náà yìí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí yóò bá kọ́ ọmọ wípé yóò lówó kò nílé yóò kàn kó gbogbo ẹ̀jẹ̀ náà yìí. ẹ̀rẹ́ lómi wọn ló ti jáde ó ṣe gbogbo ẹ̀ yóò fọ́ gbogbo kọ́mpì káàkiri ni bẹ́ẹ̀ ni ó lè jẹ́ pé bí a tún wọn lówó jáde ó ti fọ́ gbogbo ẹ̀ káàkiri kò rí kójọ ó fẹ́ gbá àwọn lójú náà bó bá tún ṣe wọ́n tún mú náà ni. ọlọ́wọ́ bá ní àwọn eléyìí rìndúnà wájà ojú rí ọlọ́wọ́ bá náà ń wá ọlọ́run bá nítorí ẹ̀wọ́ náà má yẹpẹrẹ wọn wala ta'du aynaka anhum ojú rẹ má jẹ́ kó fò wọ́n má ṣe dẹni tí ò ní wọn pé àwọn ta ni ẹ́ turidu zinatal hayati dunya lẹ́ni tó ń wáyé lòyìnbí ayé kọ́nà bá kó ṣàánú wa ni olùjẹ́ pé Islam ẹ̀sìn tó ṣe wípé ó àdírẹ́sì gbogbo èèyàn ni àtolówó àti tálíkà àfọ́ ògbọ́dọ̀ torí wípé àwọn kan lówó lọ́wọ́ kó ṣe pé nǹkan tó fẹ́ gbọ́ ni ó máa sọ kọ́lọ́n bá kó ṣàánú wa kò bá jẹ́ pé nǹkan yẹn nǹkan tó takùtọ̀ lọ́wọ́ bá ní torí tí ò bá sọ báwọn olówó ṣe fẹ́ wọn ní yọrù sí ìtọ́lọ́wọ́ bó sọ yóò máa sọ ìtọ́lọ́wọ́ bá sọ yóò máa yí ní lọ́rùn láti lè fi yọ olówó lọ láti lè fi yọ nínú tọ́lọ́ ọba tún wá mú olówó tó ń sọ fún òun àwò wípé eléyìí ọlọ́pọlọ èèyàn kan ni ní tó ń bẹ lọ́ọ̀mí ló fẹ́ bá pẹ̀lú gbogbo tó ṣe náà ní kò tó wá nírí ìgbà náà bọ́rọ̀ ẹ̀sìn bá ṣe rí la ṣe gbọ́dọ̀ gbé e kalẹ̀ èyí tó bá ta bátálíkà kó ṣàtúnṣe rẹ̀ èyí tó bá ta olówó kó ṣàtúnṣe rẹ̀ èyí ta bá àfáà kó ṣàtúnṣe rẹ̀ eléyìí tá à ń sọ nísìn ànábì muhammad sallallahu alaihi wa sallam ló ń báwí ọlọ́ni wọ́n ti nafsa kama alladhina yad'una rabbahum bil ghadati wal ashi yuriduna wajha ṣe sùúrù pẹ̀lú àwọn tó jẹ́ táníkà tó ń gba ìsìláàmù tó ń bẹ pẹ̀lú ẹ̀ ojú ọlọ́wọ́ bá ń wá mọ́tò orí yòdò ìdí ayé kan nìyí kó wọ́n neglect wọn kó ṣe bẹ́ẹ̀ ni kó wọ́n exist. ọlọ́wọ́ bá sọ bí àyà kejì onímọ̀ àlẹ́kẹ̀rin ṣùgbà bíbi iṣẹ́ ìwọ́kọ́ ló ṣe ṣírò wọn wọ́n mọ́ nínú ìṣẹ́ àdíkà alẹ́ ní iṣẹ́ àwọn kan ló ṣe ṣírò ti ẹ̀ náà fọ̀tẹ̀túrà wọn tó bá lọ lé wọn fọ̀tẹ̀kúrẹ̀ mi nàzọ́ọ̀lì mi ó mọ̀ bẹ́ẹ̀ náà ọ̀tà alábòsí mi anamisọ lọ́wọ́ kò e ń ká títí dòní tá a máa kà títọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala fi gbé alukur'an kúrò lẹ̀. ìgbà mí dẹ̀ ló lè jẹ́ pé àwọn tálíkà lọ́wọ́ bó bá wí ìgbà mí lè jẹ́ àwọn tó lówó rẹ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala bá wí. ọlọ́ni mọ́ torí wípé ó fẹ́ kí àwọn kan bá Islam táwọn kan bá ṣe báyìí báyìí yóò dáa àbí torí pé òun wá ayé kó wá lé àwọn wọ̀nyí wọlé àkùtì ìmọ̀ náà fún ọ̀nà kọ̀ọ̀bá wa ń zikiri náà ọlọ́ọ̀ni àwọn tó wọ́n ń bẹ tó ń béèrè àwọn nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ tó ń bá wọn suggestion wà á má tẹ̀ láwọn tó ṣe pé a ti ní kí ọkàn wọn kó fọnú fọra kúrò bí ìrántí wa àwọn òní kan ṣe ń tiwọn lèmi àwọn ọ̀gbẹ́ ẹ̀ẹ́sìn tàbátẹ̀ lè ṣe kí ní islam yẹn tó wá lè mọ̀ rí wára ìwọ kọ́ ló ti kéèkì bó ṣe bó ṣe sin ọlọ́run ọba ọlọ́run ọba ni ó làálẹ̀ fún ẹ bó ṣe gbọ́dọ̀ ṣe sí ohun ìdílà kó sin ọlọ́run bọ́lọ́run ọba ṣe gbé e kalẹ̀ ọ̀ọ́kọ́ lọ ṣe ti tiẹ̀ lọ́tọ̀ ọlọ́ni má tẹ̀lé àwọn tó ṣe pé àfọ́nà kọ́lbẹ́wò wa wọ́n tábà àwọ̀ àbò ìfẹ́ ẹnu wọn náà wá ń tẹ̀lé wọ̀kánà amòrò òfòròtọ ọlọ́ni nípasẹ̀ eléyìí ọ̀rọ̀ wọn di òfo ọ̀rọ̀ wọn di àdánù kọ́mọba subhana wata akọ́mọṣe ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lóko nínú àyà ni wata aláṣọ fún anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ni fàyínlámiyà tẹ̀jú ibú lákà tó bá ń ṣe wá àti fún wọn tán àbá ti fa'alam annama yattabi'una ahwa'ahum mọ̀ pé pẹ̀lú wọn ni wọ́n ń tẹ̀lé láka méjì ni àní qala Allah ọlọ́run ọba sọ báyìí qala rasúlì tánàbí sọ ni ẹ àfọ àbọ̀tá bá ní ká wo ọ̀rọ̀ tọ́lọ́ ọba sọ yẹn kọ́ọ̀rọ̀ rasul ní tó jíṣẹ́ sọ ilé yìí ẹ̀bọ̀ tó wá ní káwọ àwọn níbọ̀ wa àwọn kìíní káà ah, kò tí ọ̀rọ̀ mọ́ ọlọ́nìfẹ́ ńlá ni ọ̀sẹ̀ jíìbù lẹ́k náà bá ti tẹ̀lé ń tó sọ fún wọn fáàlà lọ́mọ pé annáma yẹ tẹ́bìrù na àwọ̀ ahùn ìfẹ́ nu wọn tẹ̀lé ọlọ́nìwọ̀ àbọ́lù mi mọ̀ tábà àwọ̀ ahùn ọlọ́nìta ló sọnù bí ẹni tó ń tẹ̀lé ìfẹ́ nu rẹ̀ bí gẹ́rì húdà min Allah tó ṣe pé ìfẹ́ ẹnu ẹ̀ ló ń tẹ̀lé tí ó ṣe tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kó mọ jẹ́ nǹkan mọ̀nà ó ní inna Allah la yahdi al-qawma adh àwọn tí wọ́n jẹ́ alábòsí ọlọ́run ló ń wò ní fún wọn mọ̀nà ẹni tó ṣe àbòsí fúnra ẹ̀ lẹ́ni tó ṣe wípé ọ̀rọ̀ náà bá kílẹ̀ sí ọ̀rọ̀ ìṣẹ́lá Muhammad sallallahu kílẹ̀ a máa mú àwọn ẹ̀sìn òsì kan tí ó tó nǹkan mọ̀ fi gbá a mọ̀ mú àwọn nǹkan tó ṣe wípé kò make any sense ni tọ́mọ́lọ́wọ́ ọba sọ̀rọ̀ ọmọ ènìyàn látọ́lákan sọ̀rọ̀ ṣáyẹ̀ tí wọ́n kọ̀m̀pí ẹ̀ mọ́ra wọn ni ṣùgbọ́n gbà tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó bá ti ní kí ní ọkẹ̀ èèyàn fọ́nú fọ́ra kúrò níbi ìrántí òun àwọn ẹtúzì ni ó mọ̀ ẹ̀sìnzì ni ó mọ̀ sí síwájú bẹ́ẹ̀ ni ẹ̀sìnzì wọ̀nyí ni kò lè yí ọ̀rọ̀ ọlọ́wọ́ wa padà gẹ́gẹ́ bí n ta ti kà sẹ́yìn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wàlẹ̀ ntẹ́jìlẹ̀ ní súnnà ti la ìtẹ̀bìlà súnnà ọlọ́wọ́ ọba ìlànà tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ kò ń ṣe nǹkan táwọn èèyàn yí padà àìtẹ̀lé ìlànà ọlọ́wọ́ ọba tó gbé kalẹ̀ àdẹ́wò ni fún ọmọ ènìyàn bẹ́ẹ̀ ni òfò ni fún ọmọ ènìyàn bá a ṣe jìnà sí òfin ọlọ́wọ́ bá tá a jìnà sí ìlànà ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ láyé ṣe dàrú sí. báwo èèyàn bá ṣe ń súnmọ́ ìlànà ọlọ́wọ́ bá sí bẹ́ẹ̀ ni nǹkan ó máa dùn fún wọn sí bẹ́ẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ ó máa wà á rín wọn bẹ́ẹ̀ lànà ṣe ó máa jẹ́ títí wọn ṣùgbọ́n báwọn èèyàn bá ṣe ń jìnà tí òfin ọlọ́wọ́ bá sí ọlọ́wọ́ bá lè fi dánwò owó máa bẹ ṣùgbọ́n kò sí lókàn balẹ̀ mí ó láwọn kata sọ fún ẹlòmí àwọn amú wẹ́ẹ̀tì wọn á mú àpáńdáàkì ẹ̀ka wò wọ́ ṣe fún òye òsì lọ́wọ́ à ìtí wẹ́ẹ̀tì tó ń gòtù ní ní àwọn ọkàn tálíkà tó ń sun abẹ́ bíríìjì kò gòtù ẹ̀yìn nítorí mú ẹlòmí ní àwọn ọkàn tálíkà tó ń sun abẹ́ bíríìjì ò gòtù ẹ̀ kí wọ́n láǹfààní owó tó yẹ kó kí ni àǹfààní ọrọ̀ tí yẹn kó tó ju púpọ̀ sí ìfọ̀kànbalẹ̀ ọkàn tí ò sí mbẹ́. sọ́dọ̀ jẹ́sẹ̀ mùsùlùmí bọ̀rọ̀ jẹ́ ni tí ó mọ ronú dáadáa ọlọ́dún wọn mọ̀nà àrọ́dún à ń zikiri ẹni tó bá kúrí kúrò ń bí ìrántí èmi ọlọ́wọ́n bá fa iná làwọn máa rí ìṣẹ̀tàn dọ́ǹkà ìjàyé tó le tó le koko ní ó jẹ tiẹ̀ wọ́n á ṣòro yọmọ ìkìyàmọ̀ tẹ́ àmà ọlọ́run tó bá fi dán gbẹ̀dẹ̀ ìkìyàmọ̀ tààgbèjì lápọ̀jù kọ́ọ̀lá rọ́bì lè máa ṣọ́ọ̀tà ní àmà wọ́n kòtò kúntù bá fèrè yóò máa bẹ̀rẹ̀ pé ọlọ́wọ́ gbangba tí mò ń bẹ láyé mò ń rí náà ó gbé mi dé lápọ́jú ni ọlọ́wọ́ bó ni bẹ́ẹ̀ ni àtàtìkà àyàtúná kàdáàdìkà àtàtìkà àyàtúná fanatí sáà ìgbà tí òfin àwọn ọlọ́wọ́ bá dé wá bẹ ìwọ náà ní kàkún fún ọ̀kadà nìkan ni ó máa tún sọ òní àwọn náà bá náà ní ní kàkún fún ẹ. sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń kí anagba muhammad sallallahu alaihi wa sallam ó ń kí ní lọ́ọ̀tù oníṣọ́ra wọlé àtúntìrì mátẹ̀lé man akfalna kọ́ńbọ̀bù àǹzíkìrínà àwọn tó ṣe wípé àwọn ọlọ́run ọba a ti kó ìfọ́nú fọ́ra a fi sínú ọkàn wọn àǹzíkìrínà kúrò bí ìrántí wa gẹ́gẹ́ bí tọ́lọ́ ọba sọnù àyà mi ó ní wà máa ń yá àṣù àǹzíkìrì rahman ẹni tó bá gúrí kúrò bí ìrántí arrahman yùkọ́yìd láwù ṣètọ́nà ọlọ́wọ́ bá ní àádẹ́ ṣètọ́nù kan sí owó ọlọ́wù kọrí ṣètọ́n tí ó máa bá rìn káàkiri mu òun yóò máa darí gbèsè ayé rẹ̀ yóò máa pálásẹ aburú torí náà ká dúró ti zikuru ọlọ́wọ́ bá òun náà ló fi ọlọ́wọ́ bá sílẹ̀ ọlọ́wọ́ bá ètò pàtàkì púpọ̀ yìí ṣùgbọ́n ìbúríkúrò ń bẹ́ wà láì ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba tá a bá ara àwọn èèyàn tá wá gúrí kúrò bí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba kí ni nǹkan tó yẹ kí mùsùlùmí tó sí ọdún ṣe ṣé kò náà tẹ̀lé wọn ni ọlọ́wọ́ ọba ń sọ fún ẹni tó dáa ju gbogbo wa lọ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni wala tutir má ṣe tẹ̀lé man akfalna qadbahu an zikrina ẹni tó ṣe pé a ti kó àìrójúráyè bọ́ rẹ̀ kúrò ń bí ìrántí wa wọ́n tábà àwọn ààbò ìfẹ́ inú ẹ̀ ló ń tẹ̀lé ọlọ́run ni má tẹ̀lé wa nínú ayé ni ọlọ́run subhanahu wa ta'ala ni wọ́n tún tí aksara man fi ardi yudilluka an sabilillah ìrẹ́ muhammad tó bá tẹ̀lé kò sọ pé wọ́n tún tí kathiran mimman fi ardi ó ní wọ́n tún tí akthara man fi ardi tó bá tẹ̀lé àwọn tó pọ̀ jù wọn àwọn tó ń bẹ lórí lẹ̀ yudilluka an sabilillah wọ́n á sọ ẹnu kú lójú ọ̀rọ̀ wa ni wọn lọ jẹ́ pé kò ń ṣe standard ní pé ẹbọ ibi táwọn èèyàn ń lọ ní à ọlọ́run wọlá kí ní asọ́rọ̀ náà sílẹ̀ àlẹ́ mọ̀ èyí tó pọ̀ jùlọ àwọn èèyàn ní ọ̀nà wọ́n yìí tó ti asọ́rọ̀ mọ̀ fi láti ìdòlú kan tẹ̀lé ìlú wọ́n máa yóò mi asọ́rọ̀ mi lá ilẹ̀ ohun ṣìrìkò ọlọ́run yìí tó pọ̀ jùlọ àwọn èèyàn wọn ní gbọ́dọ̀ ọba gbà àbíkan tó ṣe bọ pẹ̀lú ẹ̀ ló jẹ́ pé kò ń ṣe báwọn èèyàn ṣe pọ̀ sí òun ni evidence níwájú ọlọ́ọ̀ba evidence níwájú ọlọ́ọ̀ba ni pé kí lọ́ọ̀ba sọ kí lànà ẹbí sọ níta ṣùgbọ́n bọ́ ibi tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lọ ní ẹ̀jẹ̀ dáadáa ibi tọ́pọ̀lọpọ̀ ń lọ ní à ọlọ́ọ̀ba ti yanjú yẹn ní Al-Qur'an ibi tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lọ kọ́ kí sọ lẹ́bídẹ́ǹsì oníkalára àwọn ẹni ṣíwájú apábà máa sọ fún àwọn ọmọ kéwu rẹ̀ a ní elzam turkol huda ọ̀nà ìmọ̀nà dọwọ́ rẹ̀ yìí mú dáadáa wàlá àyàdúrúkà kíndà tó sáàríkì àwọn tẹ́jọ́ ń tọ̀ ọ̀nà yẹn pé wọ́n kéré iye ó ṣe yù iye ó ṣe yù ìgbé àwọ̀tàfà ẹ̀yìn náà jáwọ́ nọ́mbà wa wákàmọ̀ wà lórí kíní yìí àmọ̀ kéré gan wàlá àyàdúrúkà kíndà tó sáàríkì wa iyyaka wa turqa dalala ọ̀nàánù jìnà sí wàlá tẹ̀tàrà bí kẹsàrà ti làhálìkì má lọ gbàtàn jẹ pẹ̀lú àwọn èèyàn tán rọ́ sínú rẹ̀ tán panu bólàpá àti fọ̀rọ̀ tó yọ yìí ó fa yọ ń bí ẹ̀kọ́ tí ọlọ́run bá ti kọ́ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní wa in tuti akthara man fil ardi yudilluka an sabilillah tó bá tẹ̀lé ọgọ̀rọ̀ àwọn tó bẹ lórí ilẹ̀ wọ́n sọ ẹnu ni o bákan náà nínú súra tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àtàbà máa ń kà bá máa ń gbọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa alamu anna fikum rasulallah ẹ mọ̀ wípé òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń bẹ láàrin láóyù ti rúkùm fi kẹsì ìmìnà àmì tó wá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ń fẹ́ ló máa ń tẹ̀lé yìí fún ló tẹ̀lé yìí láàrin tù ẹ bá ti di kèfèrí torí pé ìlànà tọ́pọ̀lọpọ̀ máa mú wa lọ́pọ̀lọ ẹ̀yìn ìlànà tí ó takọ̀tọ̀ lọ́rọ̀ bá ní ṣùgbọ́n tó fi ń darí yín òun náà ni tí ọlọ́wọ́n ọba pa á láṣẹ. sọlá ọba subhanahu wa ta'ala kí anagba muhammad allah sanilọ ní ipa ìtẹ̀lé ìfẹ́nú àwọn èèyàn àwọn tó ṣe pé ìfẹ́nú wọn ni wọ́n mú wakana amòforútọ̀ ìyẹn kó dẹ̀ nímú ìfẹ́nú wọn ni tí ó gbé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lẹ́ẹ̀ àti kó ṣe pé kí ọ̀rọ̀ rẹ̀ kó dófò abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní wal dájúdájú ìran mi ènìyàn ti ṣòfò illa alladhina amanu àtàwọn tó máa gbọ́ lọ́wọ́ bá gbọ́ nìkan wà á mínú sọ́ọ̀lì hajj tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa kò ṣe kí wọ́n gbà á lórí ara ẹnìkan wọ́n ṣiṣẹ́ tọ́ ni wọ́n tọ́wọ́ ọ̀tọ́ òde hàkì wọ́n ń bára wọn sọ nítojódodo ọ̀rọ̀ eléyìí ọlọ́wọ́ bò fẹ́ eléyìí nítorí wọn bá fẹ́ ni ọ̀rẹ́ ni jìnnà sí i wọ́n tọ́wọ́ ọ̀tọ́ òde sọ́ọ̀bù bẹ́ẹ̀ náà ń sọ fúnra wọn káwọn ọmọ ṣe sùúrù lórí ọ̀rọ̀ ayé ni ìtàn lè sáfẹ́rẹ́ ń gbà míì Suru náà là á gbára wa àdánwò lè ṣẹlẹ̀ sùúrù náà là á gbára wa lórí ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òfin ọlọ́wọ́n ọba ó ṣòro ṣe torí pé báwọn yẹn bá ṣe ń jìnà sí tọ́lọ́wọ́n ọba fẹ́ sí bẹ́ẹ̀ làwọn tán fẹ́ dúró déédéé yóò máa ṣòro fún wọn láti dójì káyìí má ń pin tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala fẹ́ ní gbogbo wa ń ṣe ibẹ̀ ni gbogbo ìyẹn darí sí yóò rọrùn púpọ̀ fún wa láti máa ṣe torí pé àwọn tá bá díìlì ní ìkankan náà ni gbogbo wa fẹ́ ṣe ṣùgbọ́n gbà tí ṣètọ́n bá ti jẹ gàba lórí àwọn nǹkan tó ṣe pé opposite ń tọ́lọ́ wọn bá ń pa láṣẹ ibẹ̀ làwọn èèyàn rọ́ sí ìwọ tó bá fẹ́ dúró déédéé lórí tọ́lọ́ wọn bá ṣe tọ́lọ́ wọn bá sọ tó bá wo àǹkẹ́rì mò ń káyà ẹ̀ ó tún rẹ́ rìn eléyìí tí ń bá ṣe eléyìí báyìí ṣáwọn yóò ní wèrè eléyìí tí ń bá so eléyìí ṣáwọn yóò ní wèrè tí n bá so eléyìí ṣé máa rí jẹ báyìí kò sí tó fà kó ṣòfin ọlọ́wọ́n ọba ló lé nípìnlẹ̀ ṣùgbọ́n tó fà ní pé ṣòtọ́ọ̀nù ti jẹ gàba lórí àwọn èèyàn gẹ́gẹ́ bí n tó sọ ipe wọ̀bẹ̀lì zatika mo búra pẹ̀lú títóbi ìrì ọlọ́wọ́n ọba àti kàǹkà rẹ̀ la òwò yẹn nù máa jùmọ̀ yìí gbogbo àwọn ọmọ àmẹ́bí adáwọ̀ máa sọnù pátápátá ilà ìbádàkẹ́ nínú mùkúlásìn àfàwọn ẹrú sí ilẹ̀ tí ọlọ́wọ́n bá yọ láàrin wọn lókun ṣùgbọ́n mi ṣe tán mo búra pẹ̀lú agbára àti ìtóbi rẹ àti kàǹkà rẹ àwọn ọmọ ànẹ́bí adámọ̀ yìí tí mo torí ẹ̀ jáde kúrò nínú ọgbà àlùjànnà máa sọ gbogbo wọn lónìí ọlọ́dẹ sọ ikú dá mọ́ lọ gbogbo ẹ tó bá tẹ̀lé ẹnu wọn gbogbo ipátátá já ànámọ̀ máa dá yìí sí ṣètọ́n dẹ̀ bọ́ta ó dẹ̀ bẹ̀rẹ̀ ní píkì àwọn èèyàn ilé ọkọ̀ kan lẹ́yọ ọkọ̀ kan àwọn ọmọ ogun tó rí wọ́n pọ̀ jantirẹrẹ débi gbe ẹni tó dúró lórí ntọ́lọ́wọ́ ọba fẹ́ ó ṣòro fún bí tó bọ́ ògùn náà mú ni àwọn ọ̀dọ́ nǹkan lé nípìnlẹ̀ gbọ̀ngbà tó yá nǹkan padà fún bẹ̀ fún wọn oníkan ni wọ́n fi bú anhu wo nǹkan táwọn gbádùn pé nǹkan ti rọrùn fáwọn sìn ó wá rántí àwọn táwọn jọ bẹ̀rẹ̀ tí wọ́n jẹ́ kèfèrí ìgbà tí àwọn adárúbọ́ yòókù náà jẹ́ kèfèrí ìgbà tí àwọn ará Madina tán jẹ́ Yahudi táwọn kèfèrí náà ń bẹnu wọn tó ṣe pé ẹ̀sìn yẹn ní ní tó strange ní sanifọ̀ last and so strange ó wá rántí Musa abin Umair nínú àwọn tó ṣe kọ́kọ́ gba Islam yẹ́ ẹ ní kéńjì lọ́wọ́ tó lówó ṣùgbọ́n pírífẹ́ẹ̀tì ju owó ìyá rẹ̀ lọ ìgbà tárakùnrin yóò fi ayé lẹ̀ tó kú ní ogun kọ́kọ́ jù wọn àràṣọ tún èsì débi pé aṣọ tó ní tán bá fi bo orí ẹsẹ̀ ẹ̀ máa yọ tán bá fi bo ẹsẹ̀ orí á yọ alkhabab min arati rọ́jò aláwọ̀ àánú ó padà wá rántí nípa pé ah àwọn kan rẹ̀ tí ló ṣe ń ṣe pé ń bá gbádùn lálùkì abẹ́ làwọn ń gbádùn láyé bí ó bá bu ẹkún àsìkò kan nù àníṣọ́ bá ní kámọ̀ sí àsìkò kan ṣì ń bọ̀ wá tó ṣe pé bí islam ṣe rí pìlẹ̀ yẹn òun ni ó sì padà tún rí tó yẹ pé àwọn èèyàn ayé yìí náà ni ó jẹ wọn lógún jùlọ ọ̀rọ̀ ẹ̀ ọlọ́mọ bó kàn wọ́n ẹ̀sìn ò wọ́n anamsọ́lá asọ́lá ní alqabid aládìní ẹni tó di ẹ̀sìn rẹ̀ mú kalqabid aljamra bí ìgbà tí èèyàn di ògùn náà mú ni àwọn ọmọ pé ó ṣòro láti di ògùn náà mú èyí ó jùlẹ̀ ẹni tó di ẹ̀sìn rẹ̀ mú ní àsìkò yẹn ni bí ẹni tó di ògùn náà mú ni. lànàbí sọlá ń sọ pé bàdà islam ghariba islam yìí ẹ̀yin sàbẹ̀ ni ẹ̀yin náà mọ̀ gbà tí ó bẹ̀rẹ̀ nǹkan àjòjì ni láàrin àwọn lárúbáwá fàfàyàwó ghariba kàmà bàdà bó ṣe bẹ̀rẹ̀ lájòjì yẹn àtòkàn ṣì ń bọ̀ wá tí ó padà tún di ẹ̀sìn àjòjì láàrin àwọn èèyàn that is ìlò kò ṣe ká pọ́ra ní mùsùlùmí là ń sọ́ọ́sì anábìsọ̀lá àtàkùn fọ́túbà lè wọ̀rọ̀ báà àwọn tó bá jẹ́ ní àjòjì ní àsìkò gbàyẹ ìró òdùnnú kó máa jẹ́ tuntun wa abẹ́lẹ́mọba subhanahu wa ta'ala ìtìyàn ń lò ní àrídìkì láti lè fi ṣe ẹ̀sìn náà láti lè fi ṣayé kọ́nà ọba kó mọ̀tún wọn ẹnì kọ̀ọ̀kan wa kó fún wa bákan náà kọ́nà wa subhanahu wa ta'ala wa fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ojú ọ̀nà rẹ̀ nǹkan tó fẹ́ kọ́nà wa subhanahu wa ta'ala ṣe rọrùn fún wa láti ṣe àwọn nǹkan tí ọlọ́mọ ọba lòdì sí kó ṣe rọrùn fún wa láti jìnà sí àwọn fìtínà tí ó bá wa tí ó mú wa tààfi máa compromise tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala pa aláṣẹ kọ́lọ́ba subhanahu wa ta'ala gbogbo ọgbẹ̀ ìbá wa gbogbo eléyìí tó rọrùn ni torí pé arínú àwọn ànábì ọlọ́wọ́ ọba tọ́lọ́wọ́ ọba dáyé bò ó fún un láyé tó ti jẹ́ pé kí ni ànábì ọlọ́wọ́ ọba ni abẹ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala dáadáa yé kọ́lọ́ba subhanahu wa ta'ala kó mọ́jì fún wẹ́ni kọ̀ọ̀kan wa rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك